ó sọ pé wọ́n ní ìgbójúsòrò tó gbé sókè láti tírílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lé igba àtààbọ̀ náírà sí igba àti ọgọ́rin tírílíọ̀nù náírà lé díẹ̀ láàrin àkókò náà èyí tí yóò jẹ́ ilẹ̀ nàìjíríà èyí tí ó yẹ kí ilẹ̀ nàìjíríà sì dúró nínú ipò rẹ̀ gẹ́gẹ́ bí ọrọ̀ ajé tí ó tóbi jùlọ nílẹ̀ áfíríkà. ààrẹ muhammadu buhari ti fi ọwọ́ sí yíyan Tijani Yahaya Kaura gẹ́gẹ́ bí olùdarí ìṣàkóso fún àjọ Oil and Gas Free Zones Authority fún sáà àkọ́kọ́ lọ́dún mẹ́ta èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìdínlógún oṣù keje ọdún yìí àtẹ̀jáde látọ̀dọ̀ akọ̀wé ìjọba orílẹ̀-èdè yìí fi hàn pé ààrẹ tún ti fọwọ́ sí yíyan Augustine Chukwu Umahi gẹ́gẹ́ bí akọ̀wé àjọ ìpolongo ìpawówọlé pínpín àti ìṣúná owó lọ́dọọdún fún sáà àkọ́kọ́ oní ọdún mẹ́rin bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹfà oṣù keje ọdún 2022 ẹ̀wẹ̀ wọ́n ti tún yan ọ̀gágun Junaid Abdullahi gẹ́gẹ́ bí akọ̀wé àgbàjọ tó ń rí sí àwọn ìdàgbàsókè agbègbè ibodè Border Communities Development Agency ẹni tí wọ́n yàn fún sáà mìíràn ọlọ́dún mẹ́rin bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì kejìlélógún oṣù kẹsàn-án ọdún 2022 ààrẹ wa kí àwọn tí wọ́n yàn náà kú oríire ó sì rọ̀ wọ́n kí wọ́n lo ìrírí wọn fún ìdàgbàsókè àti ìlọsíwájú iṣẹ́ tí wọ́n yàn wọ́n sí. ìjọba ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ sí yíyan àwọn ọba tuntun tí yóò gorí àpèrè láwọn ìlú kan ní ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ Ògùn tún kéde ìfọwọ́sí yíyan àwọn ènìyàn sí ipò oyè tí ó ṣí sílẹ̀ nígbà tí wọ́n tún fọwọ́ sí ṣíṣe àyípadà àwọn oyè mìíràn àtẹ̀jáde látọ̀dọ̀ akọ̀wé ìròyìn àgbà fún gómìnà dàpọ̀ abíọ́dún kúnlé sómọ́ni sọ pé ìpinnu láti ṣe ìfọwọ́sí náà ló wáyé lákòókò ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso ìpínlẹ̀ Ògùn àtẹ̀jáde náà fi kún pé ìfọwọ́sí oyè oníkókó ti kókó èbíyè ní agbègbè ìjọba ìbílẹ̀ adóodò ọ̀tà ti àti olú àjùrà ní ìjọba ìbílẹ̀ ọbáfẹ́mi-wòde ní ìpínlẹ̀ Ògùn ló sọ àkójọpọ̀ oyè náà di mọ́kànlá àwọn tí wọ́n fọwọ́ sí náà ni ọmọọba saka adélọ́lá mátẹ̀mílọ́lá gẹ́gẹ́ bí olówù ti òwu ní ìjọba ìbílẹ̀ àríwá abẹ́òkúta abọ́rò ti ìbèṣe ní ìjọba ìbílẹ̀ àríwá yewa èyí tí ọmọọba olúwaṣèyí rotimi múlẹ́rọ yóò bọ́ sípò náà nígbà tí ọmọọba rufaya adeleke adéyanjú adéyàlú yóò jẹ́ lẹ́mọ tí ó de lẹ́mọ tuntun ní agbègbè ìjọba ìbílẹ̀ ṣàgámù ọmọọba adémọlá elétù ni yóò bọ́ sí ipò onítẹ̀lé ti ìtẹ̀lé ní adó-odò ọ̀tà ọmọọba ògúnṣọlá muhyiddin olúṣèyí sọ ilé gẹ́gẹ́ bí ayán àyánpẹ̀rúà ti sótúbọ̀ ní ìjọba ìbílẹ̀ ṣàgámù àti ọmọọba lukman salami gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ sípò ẹni tí yóò gun orí àpèrè onídènà ní agbègbè ìjọba ìbílẹ̀ ìkẹ́nẹ́ ó fi kún pé oyè tí oníbòòrò ti ìbòòrò oyè tí oníbòòrò ti ìbòòrò ní àríwá yewa ni wọ́n ti yí padà sí abòòrò ti ìbòòrò ó sì sọ síwájú sí i pé ìgbìmọ̀ ìṣàkóso náà tún fọwọ́ sí yíyan àwọn olóyè Rasheed Adesaraji àti Ganiu Kọláwọlé Egunjọbí gẹ́gẹ́ bí aṣípa Ẹ̀gbá àti ọ̀tún Ẹ̀gbá tuntun alága àjọ elétò ìkànìyàn nílẹ̀ wa NPC nasiru Isa Kwara ti sọ pé àjọ náà ti ṣetán láti rí i dájú pé wọ́n pèsè ètò ìkànìyàn tí yóò yanrantí tí yóò fún orílẹ̀-èdè yìí láǹfààní láti lè pín àti ṣàkóso àwọn ohun àlùmọ́ọ́nì orílẹ̀-èdè ní ọ̀nà tí ó dára ó sọ èyí nígbà tí ó ṣe àbẹ̀wò sí ìmẹ̀kọ àfọ̀n ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti wo iṣẹ́ ìdánrawò fún ètò ìkànìyàn ṣáájú ìkànìyàn tó ń bọ̀ ní ọdún 2023 Tọ́pẹ́ Àlàbí ni ó mú ìròyìn yẹn bọ̀ ikọ̀ àwọn lọ́gàálọ́gàá àjọ elétò ìkànìyàn náà ni kọmíṣánná àfàjọ náà tó ń ṣojú ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀mọ̀wé èyítayọ̀ oyètúnjí ṣáájú ló ṣojú alága àjọ náà nílẹ̀ yìí alhaji nasir isa kwara nígbà tí wọ́n ń bá àwọn èèyàn ìmẹ̀kọ àfọ̀n lẹ́yìn tí wọ́n ti kàn sáàfin onímẹ̀kọ tilẹ̀ ìmẹ̀kọ ọba benjamin alabi ọlánìtẹ́ láti ṣe kádépẹ́ lórí bóṣùbà fáwọn òṣìṣẹ́ ìkànìyàn náà tíjọba gbà kú iṣẹ́ àfọmọnìyàn òun ọmọlúàbí ṣe ó ṣàlàyé wípé gbogbo ipá làjọ náà yóò sà láti mọlé àṣeyọrí ìkànnì ọdún 2006 pẹ̀lú bí wọn yóò ṣe máa lo ìlànà ẹ̀rọ ayélujára fún ìgbà àkọ́kọ́ níbi ìkànnìyàn tó ń bọ̀ lọ́dún 2023. lóòótọ́ a ti rí àwọn ibì kọ̀ọ̀kan tá láti ṣe àtúnṣe ṣùgbọ́n ìtumọ̀ tá a ṣe náà nìyẹn pẹ̀lú tá a rí lórí ẹ̀sẹ̀sáìsì a ní ìdánilójú wípé èyí tó ń bọ̀ ní 2023 ó máa jẹ́ irú ètí orílẹ̀-èdè yóò rí tẹ́lẹ̀ rí. inú mi dùn ayọ̀ mi kún pé ibi báyìí ni population commission choose láti wá ṣe census the whole of south west and eh, gbogbo àwọn tó wà níbí báyìí wọ́n ṣiṣẹ́ dáadáa wọ́n mórí mi wú inú mi dẹ̀ dùn pé bí ó ṣe ṣe jẹ́ pé kì í ṣe àárín ìlú náà ti ṣiṣẹ́ yìí tó wá sí jẹ́ pé irú àìmẹ̀kọ́ náà gbé wọn wá gbogbo wọn ṣiṣẹ́ dáadáa onímọ̀kọ tilẹ̀ mẹ́kọ ọba Benjamin Alabi ọ̀lànìtẹ́gbà wípé ètò ìkànnì ọdún 2023 yóò kó sínú àkọsílẹ̀ ní pàtó àwọn nǹkan tó wà nílẹ̀ yìí. wọ́n gbáradì wọ́n kóra téèyàn bá gbáradì fún nǹkan á rìkọ́dù fẹ́líọ̀ ṣùgbọ́n téèyàn bá ti gbáradì ó di dandan kó ṣàṣeyọrí àṣeyọrí wà fún ètò ìkànnìyàn ọdún tó ń bọ̀ lágbára olúwa. pẹ̀lú àfojúsùn láti jẹ́ àjọ elétò ìkànìyàn tí yóò tayọ nílẹ̀ áfíríkà nígbà tí yóò bá fi di ọdún 2024 àti ìrírí tí wọ́n ti rí lẹ́nu ìdánrawò ìkànìyàn yìí. tó a rí jù báyìí lọ nínú ìròyìn wa fún ti ọ̀sán yìí ẹ pàdé wa láṣàlẹ̀ fún ìròyìn lákọ̀tún títí ìgbà náà lẹ́kàn àgbọ̀dẹ lórúkọ mi ó dìgbà kan náà. thank you